بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحسن شئتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محلا فمن كان منكم مريضا أو به أذى أو به أذى من رأسه ففدية ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الحج فمن لم يجد فصيام ثلاثة أيام فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعت تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب الحمد لله صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدوك فلو وباوة عليكم في علوم أتي آنور كما با أغاوة النبوة محمد صلى الله عليه وسلم kọkari gbogbo àwọn ará ilé àti gbogbo àwọn sọ̀hábẹ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam òfin wa kárí gbogbo ẹni tí máa ń tẹ̀lé lánàá wọn náà tí ó fi dìjọ́ gbẹ̀ǹde alùpùyàmà gbogbo àwọn sàkà ẹni kọ̀ọ̀kan wa náà nínú ìjọ olóríire bẹ́ẹ̀ àmín. akíndúgbà lọ́dọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan sí i ọlọ́run kí ó ní kí ààwẹ̀ Ramadan tọdún yìí ó tún bá ẹnì kọ̀ọ̀kan wa láyé ó sì bá wa láyé rọrùn ọba wa lálàáfíà Olúwa dúpẹ́ fún ọ bí a ti bẹ̀rẹ̀ Ramadan tọdún yìí ọlọ́mọta gùn alẹ́ mi àtàlàáfíà tá a fi gba Ramadan tọdún yìí kọ́mọ wa tẹ́lẹ̀ yìí lágbàmọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa oríire lèyàn máa ṣe nù Ramadan ọlọ́run kọ́ kàwá kún náà àwọn tí ó sọ oríire nù Ramadan o pẹ̀lú pé ká jọ́sìn fọlọ́run ká wáyọ̀ nù ọlọ́run gẹ́gẹ́ bá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ti yí anábì níbi Ramadan bá dé futihat abwabul janna gbogbo lẹ́kùn aljanna lọ́lọ́run ó ní wọn ó kalẹ̀ fún ẹni tí ó bá ti ṣe aljanna ọlọ́mọṣà ta ìmí àtẹ̀yìn fúnnú àwọn tí ó ti fi àlùjánná kọ́lọ́n kó ti wá lọ́mọ àlùjánná náà. gẹ́gẹ́ bí ìṣe wa pẹ̀lú ògbọ́ ọlọ́run títí tí ààwẹ̀ yóò fi parí ọ̀rọ̀ ọlọ́run ni a máa túmọ̀ fúnra wa a máa ṣàlàyé kí ni olùwọ́ wí nínú Al-Qur'an al gẹ́gẹ́ bí èmi ti máa gbà yín yànjú lọ́dọọdún gbẹ̀ntì bá ń wá tẹ̀síìrù kọ́ máa mú kọ́pì alukurani tiẹ̀ lọ́wọ́ ẹni tí ó bá sì rántí àbí kò ní kó mú kan nu mọ́sálásí ń bì yìí náà àmọ́ bàbá ti parí rẹ̀ dá padà síbẹ̀ o torí kẹlòmí náà bá rí lò àǹfààní tí mo fẹ́ ká máa ṣe òun ni wípé ìwọ náà wo bó o ti ń ké rẹ wá wo bí ẹni tí ó ké kótó di pa abẹ́rẹ́ tẹ̀síìrù wo bó ti ké tiẹ̀ kọ́ fi tún ara rẹ ṣe yorùbá ní àìdàgbà ma sàwó sàwó nìkan kọ́ gbogbo ntẹ̀yìn ọba mọ̀ adúrú mi ọ̀ràn àbí kẹ́yìn ọkọ àbí kọ́ mọ̀ ẹ̀ iná ọ̀nà tẹ̀yìn fi máa ma karim. òun nàna kéèyàn gbọ́ ẹni ó ti máa ká tí wọ́n máa wá wò pé hìn à báyìí lèmi jí máa ké à báyìí lèmi jí máa ká ibi tí ò yẹ kọ́ fà tó ibi ó sì yẹ kọ́ yẹ kọ́ fagùn náà tí ma pé èèyàn máa fà á eléyìí ká má gbàgbé torí náà láti ọ̀la lọ insha allahu ta'ala tí rẹ̀ lọ́wọ́ kó gbìyànjú kó ọlọ́run kọ́ mọ́sá àpàlékún mà dáadáa fẹ́nìkọ̀ọ̀kan wa náà àmín. pẹ̀lú ògo ọlọ́run tafsiru tọdún yìí ibi tí ọlọ́run ní ká bá a dé lẹ́sìn ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ àyà ọgọ́rùn-ún méjì ó di ẹ̀yọ mẹ́rin èyí tá à ń pè ní one hundred and ninety six nínú Suratul Baqara eh, ibẹ̀ náà ní orí 195 ninety five lọ́lọ́run ní kí eh, adúó lẹ́sìn ní Ramadan tó lọ bọ́fẹ́bọ́ ìkékè ṣe lọ́rin bí ní ọlọ́run ti ní kí tafsiru wáyé àmọ́ continuation náà ni pẹ̀lú ògbọ́nà ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ ní ọdún yìí ògbẹ́lẹ̀ ìtì àbàgbọ́n náà lọ́kọ́ mọ́ta ti rọrùn kó jẹ́ kó wúlò fún wa kó wúlò fún wa ní ayé kó sì wúlò fún wa ní alkiyama náà bisimilah. yaqulu Allahu azza wa jal olùwọ́ba tọ́lá rẹ̀ ga ẹnjẹ́mi àtẹ̀yìn sọ̀rọ̀ nínú alukur'an karim báyìí pé wa atimmu alhajja wal umrata lillah naam. وأتموا الحج والعمرة لله فإن أحسنتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان مريضا أو به ألم من رأسه ففدية ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة من الحج فمن استيسر من الهدي فمن لم يجد أيام فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب بارك الله فيك وأتموا الحج والعمرة لله ibi àyà yìí ọlọ́run fẹ́ sọ fún wa kí ni òfin àti ọ̀nà tá a gbà ṣe ọ̀kan pàtàkì nínú ẹ̀sìn ìsìláàmù nínú òpó márààrún ilé ìtọ́jú pọ̀ ẹ̀sìn ìsìláàmù kéèyàn ọ̀gbọ́dọ̀ má ní ọ̀gbọ́dọ̀ má mà á bàbá jẹ́ mùsùlùmí òun ni hajj baitillah liman istata'a ilayhi sabila kéèyàn lọ sí hajj ní maka ọ̀pọ̀ kan pàtàkì ni nínú ẹ̀sìn gbogbo ń ta bá wá pè lẹ́sìn ìdí tó fi yàtọ̀ sẹ́sìn òun ni kò gbọ́dọ̀ lófin àti ìlànà èyí tó bá jẹ́ sìn kò nídìí òfin ọba ti wọ́n kálukú náà ní máa sẹ̀sìn àmọ́ ǹjẹ́ bọ́ bá ti wọ́n kálukú ní máa sẹ̀sìn kàlà torí náà bẹ́yàn bá mọ̀ pé òun fẹ́ lọ hajj sọ́jẹ́ ti hajj ẹ̀sìn òfin ni o àlàyé ni o bọ́lọ̀ ti fẹ́ kó o ṣe hajj mi kódà àyà yìí ó sọ fún wa hajj àtọmọ ẹ̀yà hajj sáńpẹ̀ ní umrah inú àwẹ̀ làwà yìí inú àwọn àsìkò tọ́pọ̀lọpọ̀ èèyàn máa fẹ́ lọ sí umrah òun nínú Ramadan yìí tó ti dá púpọ̀ àmẹ́ẹ̀dákun àfi kéèyàn ọmọ kí lọ́lọ́run fẹ́ bó la Nabi sallallahu bó o ló júwe fún wa pé ẹni ọba fẹ́ ṣe hajj abẹ́ni ọba fẹ́ ṣe umrah ntí ó di ọwádìí ni pé mo ní ẹ̀sìn gbọ́dọ̀ yàtọ̀ sí ẹ̀sìn gbogbo nta bá pè lẹ́sìn ìyẹn ni pé à ó nílànà o à ó lófin o ó ní tó lè bàjẹ́ o kódà téèyàn ó rò pé òun ṣe ń ṣe ájì bẹ́ẹ̀ ájì rẹ̀ ti bàjẹ́ ọlọ́run sọ wa mẹ́ẹ̀ gbẹ̀rún náà ti jẹ́ pé ní ó ní ní tó gbẹ̀rún dúró ó sì ní ní tó ba ìrún jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀sìn rí o àfi kéèyàn ó sì kọ àbí kọ́ gbọ́ báyìí kó sì dé kọ́ máa wá mú lò bí òun lèyìn ó fi sẹ̀sìn bọ́lọ́wọ́ àtànẹ́bì ti ní àṣẹ o torí náà Olúwa ń sọ fún wa pé wá àti mú al-hajja wal-umrah ọlọ́ni ẹ̀pẹ́ ayéyìn àti ọmọra àti mú ìtumọ̀ al-itimam lédè lárúbáwá òun ní kẹ́yìn ó pé nǹkan kọ́ kọ́mpilíìtì nǹkan olúwa ni wá àti mú alhajja wal-umrata lillah ẹ̀pẹ́ ayéyìn ẹ̀ pé umra yín fún tani fọlọ kí ni tó máa ẹ̀pẹ́ hajj kí ni tó máa ẹ̀pẹ́ umrah àwọn afa àṣàlàyé rẹ̀ lọ́nà tó ju ọ̀nà kan ṣoṣo lọ literally nítumọ̀ nú ede. gbogbo wa la mọ bí wọn bá ní kéèyàn ó pé nǹkan adékò ti ṣe kínní ti bẹ̀rẹ̀ rẹ̀ nù nítorí yẹn bá ni wọ́n ma fi àparí ẹ̀ o nítẹ̀yìn bá ti bẹ̀rẹ̀ là á máa pé ẹ̀rí fẹ́ pé o ara àtúmọ̀ wá àti mú alhajjá wal umrata lillah. ìyẹn ni pé lẹ́ẹ̀kan sí ẹ̀sìn ní ájì kìí ṣẹ̀sìn ẹ̀sìn ni ẹ̀yìn bá bẹ̀rẹ̀ rẹ̀ bówù kọ́ pàdé ta ni mú yẹn sí kọ́dà ń gbà mí ni pé àmàkárí kó wọ́n kó ń di ẹ̀sìn àmẹ́rin ti ń jẹ́sìn àti mú bọ́ọ̀ bá ti bẹ̀rẹ̀ rẹ̀. ọ parí ẹ o èyàn wọnú ẹ̀sìn láì kan pàtàkì tó ju agbára tiẹ̀ lọ kọ́ wa mọ̀ọ́mọ̀ kó ṣe mọ́ ebe ẹlẹ gbé hajj ni kò wù kó ń mọ́ a ẹ̀sìn o ti lè wọnú nísìnyí náà kọ́ wa kejì onímọ̀ èyí ṣe ó ní òun ò kí mẹ́rin ni à ọlọ́mọdé ara padà sí ibú torí náà wá àti mú alhajjá wal-umrata lillah olùwọ́ba ní ẹ pé ajínyìn o ẹ parí ajínyìn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ara ìtumọ̀ wá àti mú nù ìyẹn ni pé gbogbo ẹni tó bá dáwọ́lé ọ̀rọ̀ hajj ó di parí ẹ̀ o níbí yìí ká wá fúnra wa nígbà olè yẹn tó dáwọ́lé ájì sẹ́ńgbà tó lọ sanwó sí bọ́ọ̀dù ni àbí gbà tó lọ gba fọ́ọ̀mù ájì pẹ̀tọ̀ kẹ́ ẹ ti gba fọ́ọ̀mù ọlẹ́ gbọ́dọ̀ má lọ mọ́ o èyí ń kọ́ o bẹ́ẹ̀ kọ́ o ìtumọ̀ ẹ̀pẹ́ ájì tẹ bẹ̀rẹ̀ kí làáfi bẹ̀rẹ̀ ájì huwa al-ihram huwa al-ihram ẹni tí ò tí ì gbé ara mi hajj ń palẹ̀ máa jì ní kì í bẹ̀rẹ̀ kíní kì í bẹ̀rẹ̀ hajj o torí náà ká mọ̀ wá pé tọ́ wọn ní bẹ́yẹn bá ti bẹ̀rẹ̀ ọ̀gbọ́dọ̀ kó ń bẹ̀ mọ́ o ẹ̀yin lẹ́sìn ti gba fọ́ọ̀mù yìí má kéèké kú kéèké fún yẹn o ẹni ọgbà fọ́ọ̀mù kí ni ń ṣe ń palẹ̀ mọ́ kọ́dì ẹni ọ̀sánwó kí lòun náà ń ṣe ń palẹ̀ mọ́ kọ́dà ẹni tí wọ́n pè pé ọ̀la lẹ́ fúláì o ọ̀la ní ọkàn yín o gbogbo yín nínú sẹ̀ríà abẹ́ kínní abẹ́ pé yẹn ń palẹ̀ mọ́ ẹ̀ bó bá níbi wọ́ mi a ò lè pé òun sọ ọdọọdún tí ń bọ̀ ọ̀sẹ̀ lọ́wọ́. àmọ́ bẹ̀rẹ̀ hajj téèyàn fi wọ hajj tí ọ̀wá di àti mú àfikọ́ parí ẹ̀ o bí ọba ti di kan tó ju agbára tiẹ̀ náà lọ kí ni mo láàfin bẹ̀rẹ̀ hajj onígbà tá a bá gbé hara ní ají pẹ̀tọ́ ọlọ́run mo fẹ́ ṣe ají àbí mo fẹ́ ṣe umrah ìdáhùn ni ó tó di dandan pé ẹni ọba ti bẹ̀rẹ̀ ó gbọ́dọ̀ fún jáàmọ́ o ọ̀dà bí ẹni ó ti wọ̀run ni o ò lè pọ̀ kàn kí mọ́ o àbóṣe òun náà fílà ńgbà ó ti bẹ̀rẹ̀ rẹ̀ ni àbí kó o débi tó ti ṣe kí ni ibi tó ti sálámà wa atimmu alhajja wal umra bí hajj ti rí yìí bẹ́ẹ̀ náà ni umra náà o ẹni ó bá bẹ̀rẹ̀ umra náà níta fi bẹ̀rẹ̀ hajj òun náà la máa fi bẹ̀rẹ̀ kí ni umra náà wa huwa al-ihram kí ni wà á tí a fi mọ̀ pé ihramu hajj lélẹ́yìí ihramu umra lélẹ́yìí kí ni nǹkan náà innamal a'malu bin niyyah. àníyàn nítorí ó ṣe pàtàkì nu ní gbogbo ṣe mùsùlùmí torí pé bàbá wò ó lé ní èjì ọ̀pọ̀lọpọ̀ nta ń ṣe ní hajj òun náà là ń ṣe ní òun là ń ṣe ní umra ẹni ó gbé ìhọ́rọ́mù hajj bí àti gbé ìhọ́rọ́mù hajj náà là á gbé ti umra àmọ́ ó jẹ́ ọmọ kan rẹ̀ òun là níyàn àti ìhrọ́mù wọn jọ rìn pọ̀ ni èèyàn ní gbé ìhrọ́mù tán kọ́ wa ní wọn máa dà níyàn létà ńgbà ọba ti gbé ìhrọ́mù náà ni ó ti ní irú ìhrọ́mù tóun ṣe kí ni tóun gbé ni òun là nẹ́bi fi kọ́ àwọn sọ̀hábì anábùa Muhammad sallallahu alaihi wa sallam pé ẹni ọba gbé ìhrọ́mù kó wíru ìhrọ́mù tó gbé kó pé labbaika hajjan hajj mo fẹ́ ṣe o. labẹ́yìká umra umra mọ̀fẹ́ ara meji tí mo ara mi gịnị umra ni torí náà ìpìlẹ̀ fi hajj nta sì fi bẹ̀rẹ̀ umra. mo lójú kan lọ sí àwọn àlùfáà ọlọ́mọṣà kẹwọn àwọn tó kù láyé ọlọ́nkọ san wọ́n lẹ́sẹ̀ dáadáa àwọn arínú àwọn onímọ̀ tí wọ́n ní al-itmamu huna bima'na al-wujub bima'na al-wujub wọ́n níbi ọlọ́mba ti ní kéèyàn ó pé nǹkan indirectly sọ fún wa ní pé dandan lélẹ́yìí o nkéèyàn bá bẹ̀rẹ̀ kí ọ̀gbọ́dọ̀ má parí àjẹkó digini ó kú ọ lọ́rọ̀ mustahabu ó digini ó di dandan wọ́n ní alìsímáàmù bí ìgbà tí èèyàn ní àdáhù pé ẹ̀sìn nǹkan báyìí ẹ̀kírun ẹgbàáwẹ̀ bẹ́ẹ̀ náà ni wá àti mú alhajjá wal umra. síbí ní àlàyé díẹ̀ wá wà lọ́dọ̀ àwọn onímọ̀ bá a bá sọ̀rọ̀ pé dandan ni hajj èyí wọn ò rújú kọ́dọ̀ òpó kan níṣẹ́ nínú gíní nínú ẹ̀sìn òun lọ́jọ́ jẹ́ pé kóńkálukú ọ̀lọ́ mọ̀ gbogbo ẹ̀ ń tọ́ wáyé ń bẹ lọ́rùn rẹ kó o tó lọ àlìkìyámà kó o lọ hajj lẹ́ẹ̀kan ọba àlè wa lọ ju ẹ̀kan ẹ̀ méje ẹ̀ mẹ́ta lọ àmọ́ dandan ni kó o lọ hajj ní kíni lẹ́ẹ̀kan dandata wiye o lima ni sakọha eléyìí sẹbìlà bọba lágbára ni o Ọlọ́run ti mọ̀ pọ̀ dáadáa gbogbo ẹni tí ń fò ní dòní tí ń fò ládọ́tún lágbé àlọ́ àlọ́ àlọ́ inú tí ọ̀dà ni kí ọlọ́run ó rí i pé èèyàn lágbára àti lọ hajj ikú fi wá dìbà kò tí ì ṣe gíní kò tí ì ṣe hajj ọ̀ràn yẹn kọ́dà nù sẹ̀ríà ẹ tó pín ogún rẹ̀ ẹ yọ wá jì í ẹnu tá a yọ nù ogún ká tó pín ogún òun ní kíni àjẹ́yìn gbèsè gbèsè téèyàn jẹ ọlọ́run àbí gbèsè tó jẹ ọmọ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ nínú gbèsè téèyàn lè jẹ ọlọ́run ni kó lówó kó lálàáfíà téèyàn fi lọ hajj kó wá ṣe pé àìkákún àbí mo bízì ní ntí ìráyè ní ni kò fi wá bà bẹ́ẹ̀ ó gbé gbèsè ńlá àlùkìyàmọ̀ ẹ̀yin tẹ́ gbógun rẹ̀ tètè ṣàánú rẹ̀ ẹ̀yọ̀yẹ mílíọ̀n tó bá tó ṣe hajj ẹni tí ọba lọ ẹ̀kọ́ fún un pé ọ lọ ṣáájì ló kọ bàbá o wọ́n jẹ gbèsè hajj wọn ó tó lọ o gbèsè ni o gbèsè ni o àmọ́ o fún ta ni fẹ́ni tó bá ní agbára ọ̀rẹ́ ni tí ò lágbára tó fi lọ bọ́lọ̀ la yukallifu Allahu nafsan illa wus'aha ẹni tí ò lágbára kò lówó ẹni tí ò lágbára kò lálàáfíà. La irú ẹni báyìí bọ́bá bá bẹ́ẹ̀ tó fi lọ́ọ́ gbọ́ lọ́run kò sí dandan pé ẹ ti ájì fún lọ́rùn tiẹ̀ o àmọ́ à ń sọ pé gbogbo ẹni ó ní téèyàn mú lọ ájì tí ò lọ tí kú fi bá dandan ní gbèsè ń bẹ lọ́rùn ẹ o kọ́dà kẹ́ ẹ tó pín ogún rẹ̀ ẹ yọ kínní ẹ yòwò ájì o kọ̀bá wa jẹ́ kan nù ẹ̀yin ọmọ náà ni ọ lọ ṣe ájì fún un kọba àjẹpára àtàkàn lẹ pé ẹdákùnsẹ lè bá wa lọ owó tí ó tó yín ni àti lọ sanwó ní bọ́ọ̀dù àbá sanwó ní gbó wọn ń pè wọn àwọn independent àbí international hajj agency ibi èèyàn bá ti lè sanwó àbá san ti bọ́ọ̀dù àbá san ti international ìjọba rọ̀ yẹn lọ́rùn àyíwọ̀n ní nǹkan kan ṣe ní òṣèré à lèèyàn bá ti rí pé yóò rí sẹ́sẹ́ láti pé èyí ò ní kọkàn mójútó o. wá àti mú alhajj wal umra mo ní bọ́ báyìí pé tọrọ hajj nìkan ni àyà yìí wí kò bá ti láròyé nú dandan ni hajj kò sí iyèméjì mẹ́ ọ dandan débi pé ọlẹ́ ní ọba kú kí èsì hajj wọ́n yọ kí gbèsè tọ́lọ́nù o àásán gbèsè ká pín ogún o. kọ́dà bí ọba kù kankan lẹ̀ mọ́kọ́ yà fún mọ́nà nù o torí lóde yìí three million lówó hajj ńlọrin yìí ní Kwara State lọ́dún yìí nǹkan wọn ti kéde ní ọ̀rọ̀ wọn ní wọn ní kọ́ three million naira ẹni ọwọ́ akutu ìpè gbogbo ń tó fi ilẹ̀ náà three point five ní five hundred thousand ẹ o sànù rẹ o torí pé bọ́ba epo ní agbára àti ti ájì tí ò ṣe é ti ń ra aláre ti ń fà lẹ́ ọjọ́ ọlọ́run gbèsè o bẹ́ẹ̀ náà nìran gbogbo gbèsè téèyàn bá jẹ ọlọ́run àbọ̀jẹ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ara gbèsè téèyàn lè jẹ ọlọ́run lẹ́ni ìzàká wọ owó rẹ̀ tí ọ̀yọ́ ṣe lọ́ bọ́lọ́run ẹ̀yin ọmọ ẹ̀yin ìyàwó rẹ̀ ṣàánú rẹ̀ o ẹ̀yọ gbèsè kú ọlọ́run ẹ̀ o bẹ́ẹ̀ ti san gbèsè tó bá jẹ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ náà torúkọ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi sọ fún ìyá kan tó wá bí anabi pé bàbá àwọn ò ṣe hajj tó fi kú ó sì fẹ́ ṣe hajj anabi ní daynu Allahi awla aw ahaqqu bil qada anabi ní ẹ san ni gbèsè tọ́lọ́n gan lọ yá kéèyàn ó tètè san anabi pé hajj ní kíni gbèsè gbèsè tani gbèsè tọ́lọ́n torí náà kí gbogbo ẹni tí ọmọ ọmọ o àjẹ sọ̀rọ̀ tourism nígbà bá wù mí ní lọ àgàfẹ́ lọ mọ̀lú à ń lọ mọ̀lú kí àjẹ o àmọ́ o kí n tún rìpíìtì ẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe hajj lẹ́ẹ̀kan gbogbo yìí tá à ń wí yìí kò apply sí i o hajj ẹ̀mí ló ló ṣe dandan fún yàn nígbèsí ayé rẹ̀ ẹ̀kan ṣoṣo bàbá rẹ̀ ni ó ti ṣe hajj lẹ́ẹ̀kan gbogbo yìí tá à ń wí yìí ọkàn mọ́ o wọn ò ní yọ owó kankan nínú owó rẹ̀ inú ogún rẹ̀ ti ṣe hajj máa o ó ti ṣe hajj tọ̀ràn yà. ibi tá ròyé díẹ̀ wà ní pé méjèèjì wá ní ọlọ́run púpọ̀ yàn yín wá àti mọ̀lẹ́hájá wà ní umrata lillah. àjẹpẹ́ umra náà jẹ́ dandan nù bẹ́ẹ̀ ni lọ́dọ̀ púpọ̀ nù àwọn àlùfáà wọ́n ní alhajj al-umratu qarinatu wọ́n lè rí kọ́lọ́hún ọ̀sọ́ méjèèjì pọ̀ yàn yín kọ̀ọ̀yà kọ̀ọ̀sọ̀ ń pé ya láàrin wọn wa atimul hajja wal umrah. púpọ̀ náà àwọn àlùfáà ní bí ájì ti jẹ́ dandan lẹ́ẹ̀kan péré bẹ́ẹ̀ ni umra náà jẹ́ dandan fẹ́ ni ó lágbára lẹ́ẹ̀kan péré ọ̀hún àlè wá ṣe jù bẹ́ẹ̀ lọ o ọmọ gbalada rẹ̀ àmọ́ dandan ni bí ájì ti jẹ́ dandan lẹ́ẹ̀kan wọ́n ní umra náà jẹ́ dandan ní ẹ̀ẹ̀kan àṣírí nù àwọn onímọ̀ tí wọ́n ní àà hajj ní dandan torí pé ara àwọn ẹ̀rí mi tó pọ̀ walillahi ala nnasi hajjul bayti liman istata'a ilayhi sabila inú hadithu abdullahi bin umar radiyallahu anhuma buniya islamu ala khams shahadati an la ilaha illallah títí tó fi débi kíni wa hajjil bayti kódà kò múra ara àwọn àlùfáà tó wí báyìí òun alimami malik rahimahullahu ta'ala ní mọ́tẹ́ àbí ti imamu malik yìí wọ́n ní ájì ní dandan ẹ̀rí wọn múra súnà tó dáa ní o àní ọba ṣe ládàtọ̀ wà ń bẹ̀ pọ̀ àmọ́ mo ní gẹ́gẹ́ bí àlàyé arínú àwọn àlùfáà tí wọ́n ní kò sí yàtọ̀ láàrin ájì àti ọmọra o torí náà khurujan min al-khilaf aw an al-khilaf èèyàn bá lágbára èsì tó kú fẹ̀ kan ṣe ájì àti wọn mọ́ra kọ yọ kó mẹ́ ọlọ́run sì ṣe é ní rọrùn ẹ̀wọ̀nà tọ́lọ́run gbàgbé gbà fún wa bọ́ ọ bá ti lọ ájì o lè jàn pọ̀ mọ́ kínní o lè jàn pọ̀ mọ́ múra náà àjẹpẹ́ gbẹ́gbẹ́jì náà àti ẹni ó ní ájì jẹ múra jẹ́ dandan àti ẹni ó ní ọ̀jẹ́ dandan bí wọ́n ti lọ ájì ṣe ń múra àti kínní ṣe ń múra àti ájì pọ̀ ẹ̀yìn ò là ń pè ní ájú àtàmọ́sọ̀rọ̀ àbí hajjú alkiron ìrẹ́ là nẹ́bí náà ṣe sallallahu alayhi wa sallam ọkàn ní bá a ti ṣe é ni tó béèrè lọ́dọ̀ àwọn tó bá mà lọ́dọ̀ àwọn onímọ̀ gbẹ̀ni ọba fẹ́ lọ hajj pé ẹ dákun wọ́n ní mo lè kó hajj àti ọmọra mi papọ̀ lẹ́ẹ̀kan náà ọ̀rọ̀rùn bẹ́ẹ̀ ọ̀rọ̀rùn bẹ́ẹ̀ ẹnu kẹ́yìn ó béèrè kí ni lànà gẹ́gẹ́ bí n ta fi bẹ̀rẹ̀ pé ẹ̀sìn ni hajj o kì í ṣẹ̀sìn o ẹ̀sìn ló lè máa sìn máa ṣe bó ti wọ̀ ọ́ ẹ̀rí bọ́ bá dọ̀rọ̀ ẹ̀sìn nítorí ó nílànà tó lófin òun là ń pè lẹ́sìn o. wa atimmul hajja wal umrata lillah lillah tálà á ṣe ájì fún lillah tálà á ṣe umra fún àjẹpẹ́ gbogbo ń kálukọ́ yẹ àníyàn rẹ̀ tó fi lọ́ọ́ sán wájú àti umra kọ́ yẹ wò ó ìtọ́lọ́n ní àbí kankan mi òré ìtọ́lọ́n ní o ṣe lillah wa atimmul hajja wal umrata lillah gbogbo ẹni tí ọmọ aláìda ti ń tún ọ̀rọ̀ nú ó tún wí jáde pé áá ní gbogbo ọ́fíìsì wa èmi nìkan lókùn tí wọ́n ń ké ń bàbá alámẹ́yìn à gbogbo bàbá ti ṣe ni o àfikò ọ̀nà ọ̀lọ́ àjì yìí o àyè ṣe òun nìkan ni wọn ò pè lálájì mọ́ lọ́fíìsì ẹ̀dá kan sí àjì tọ́lọ́nu tọ́lọ́nkan wò tọ́lọ́nkan wò wà á ti mú ìhàjà wà ní ọmọrọ́ta dèjà. àbí àánú gba àwọn ọ̀rẹ́ tá a jọ ń rìn gbogbo àwọn tá a jọ tá a jọ ń ṣiṣẹ́ kan náà èyí ṣe bóun tó ń jọ wá rí òun nìkan lòun èlò mọ́kà ẹ̀yin ọmọ ẹ̀yẹ lọ wó wá bí tẹ́ bá ti rí o. àjì tọ́lọ́nkan wò ọmọra tọ́lọ́nkan wò torí náà hajj tọ́lọ̀ ń bẹ̀ ọ́ tó ní kó o ṣe lillah wa atimmul hajja wal umrata lillah ẹ̀dàkùnjá sàn ní ẹ̀wá ṣe o èyí lọ mọ́kà nítorí mo fẹ́ máa jálàájì èyí lọ mọ́kà nítorí kí wọ́n máa pè mí náà ní àlàájá èyí lọ mọ́kà nítorí pé a àwa yìí náà mi ti agbájúmọ̀ dé yìí àtọ̀yẹ ká má kọ́ má dá wa mọ̀ fàlàájì ni wa ṣe gbogbo irun àníyàn tí ọ̀dà ni o kì í ṣáájì tọ́lọ́run mọ́ o ọlọ́run sì ní kó o ṣe hajj lillah ọlọ́run wa atimmul hajja wal umrata lillah náà tọ́ gẹ́gẹ́ bá a ti wí àyà yìí ọmọfin wa ni ó wà ti lànà ara ń tálálà ájì gbọ́dọ̀ mọ̀ òun láyà yìí mẹ́nu lé yìí o فإن أخطرتم Olúwa ni wá àti mú ájì bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ rẹ̀ àfikẹ́ ṣe kí ni àfikẹ́ parí ẹ̀. Ọlọ́run ọba tí ọ̀wá jẹ́ kẹ́sìn ó lè tó ṣe é nírọ̀rùn fún wa. Ẹ wo bí Ọlọ́run tún gbà wà ń bọ̀ fẹ́rù tún. Bí nǹkan kan bá wá kọ́ di yín ẹ̀yìn ọ̀lágbára àti yẹ́ ń tó jù yín lọ power beyond the ability tí ìwọ kọ́ kàn pé ọ̀ láàyè mọ́ lẹ́yìn tó ti gbé ara mi ìrọ̀ ọ̀ parí ètò ọ̀bẹ̀rẹ̀ wọn o wá àti mú alhaji àmọ́ at the same time ǹjọ́ lè débi pé á ah, bí wọ́n bá yà wọ yín náà wọ́n wọ yín o bí wọ́n bá yà gbé yín ru náà wọ́n gbé yín ru o ẹ ti bẹ̀rẹ̀ ájì yá àfi kẹ́ ẹ parí ẹ o ọlọ́ni ò rí bẹ́ẹ̀ àtàwọn circumstances lè wà ẹ sẹ́yìn ò ní lè kọ̀ntínú ájì tó ti ṣe kí ni tó ti bẹ̀rẹ̀ mọ́ kí ló fi ẹ̀ kí lè dájú ẹ̀ òun lọ́lọ́run sàlàyé fún ayà fàáyín òfìrìtún ẹni ọba bẹ̀rẹ̀ ájì ẹ̀mẹ́jẹ̀ àgbàgbé ẹni ọba bẹ̀rẹ̀ ájì lẹ́ni ó ti gbé ní ó ti gbé ẹ̀rọ ọmọ ìdájọ́ yọ ọ̀kẹ́ ni ó ṣẹ̀ṣẹ̀ san wájì nínú tí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ká gbọ́ ká má fi ẹ̀sìn ká má má forí ẹ̀sìn gbára wọn gbogbo òfin ọlọ́run ní ẹjẹ́ àtẹ̀lé ẹlòmíì sanwó hajj tán nígbà tí èsè pòun ní ọmọ ajáyí ọsanwó hajj tán lọkọ rẹ̀ kú kó tó dijọ́ tí wọ́n pè pé mọ́kàyà ó sopó ọlọ́run ò pé wọ́n ṣe hajj kíkíní ó ṣe hajj tọdún ara ń tó lè kọjú yàn ní òfin ní kọ̀m̀plìtì ájì òun ọ̀tí ẹ̀ tí bẹ̀rẹ̀ ájì ẹni tí ò ṣe pé ó ti ṣe kíni ó ti gbé ìhrọ́mù bẹ́ẹ̀ bá wá ti gbé ìhrọ́mù kí ni ìdíwọ́ pé ara àdíwọ́ náà ni pé wọ́n fóònù mi nísìnyí wọ́n ní wọ́n ní bísíǹsì tá a ti ń pọ̀ ṣú láti dó ní o wọ́n ní bọ́jẹ́tì ti jáde wọ́n sì láti èmi ni kí wọ́n á sáyìn rẹ̀ irú yìí ń lọ torí ẹ̀ pé ẹ bá wá the next slide ń lọlé ẹ̀sìn nù kìí sẹ̀sìn o ọ sọ fún wọn ni pé mo wà láàjì ní ọba lè dóòdì ọtí ẹ̀ ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run bọba gbà bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ ẹnìkan ò lè gbóore rẹ fọ́ rí ẹ̀já mọ ẹ̀sìn lẹ́sìn ẹ̀sìn gbọ́dọ̀ yàtọ̀ fún kínní ẹ̀sìn. kí ni ẹ̀sìkúùsì tó lè mú yàn ó ti wà Mákà ó ti gbé ara mi àbọ̀wà lójú ọ̀nà wọ́n wọ pléènì wọ́n lẹ́ẹ̀kọ́kọ́ dó ní Egypt àbẹ́ẹ̀kọ́kọ́ dó ní Dubai ẹ̀ẹ́dẹ́mẹ́ta àmọ́ ti gbé kínní ó ti gbé ara mi bàbá tẹ̀lẹ̀ bẹ́ẹ̀. àbódéjídà lọ́gbọ́ pé wọ́n ní kíní kan ṣẹlẹ̀ ńlẹ́ o àkíní kan ti ń lé kíní application yín láti ijó ní wọn láti kẹ wá nísinsìnyí kẹ wá sáìn nínú ọ̀rọ̀ oúnjẹ ọ̀rọ̀ ayé èyí wọn tó ń tẹ̀yàn pé wọn ò ti ájì mọ́ o ọ sọ fún wọn ní pé ẹ̀dá kan sọ fún wọn pé mo wà ní kíni mo wà ní ájì ìmánì gbọ́dọ̀ débẹ̀ o pẹ̀lú ògùn ọlọ́run èyí tó ti da jù bẹ́ẹ̀ lọ bọ́lọ́n bára nìyẹn rẹ bẹ́ẹ̀ ọlọ́run ó fi rọ́pò fún àmọ́ tí nìdí àwọn àlùfáà ní nǹkan méjì náà àti ntọ́ba tún jọ wọ́n ní al-ihqaru bimarobin awumin adowin ẹni tá a rẹ kì mọ́lẹ̀ lẹ́yìn ìgbà tó ti bẹ̀rẹ̀ kíni ají onímọ̀wílẹ̀ kan nígbà wá gbá ah, kọ́dà bí wọ́n bá máa wọ yín náà ní o kọ́dà bí wọ́n bá máa fomi sí yín láà náà ní àà ah, ah, la yukallifu Allahu nafsan illa wus'aha ń bẹ nínú téèyàn fi lè pé tọ́ ọlọ́run ọ̀kọ́ ọmọ lọ́dún yìí láàárẹ̀ kí tọ́ba lágbàá débẹ̀ o wọ́n yàtọ̀ fáàrẹ̀ orí ń pọ́yàn hospital ń bẹ mọ́kà náà ẹ medical services tí ó dáa ju tìlú rẹ lọ ń bẹ mọ́kà tí wọ́n tọ́jú rẹ àmọ́ bọ́bá ipá rẹ̀ tó lágbá débi tá wọn ò lè ṣe àjì mọ́ o inú tó lè mú yàn mọ́ pé àjì ara àpẹẹrẹ táwọn àlùfáà mú kalẹ̀ ni pé níjọ́ ọlọ́run ti sọ ayé dìrọ̀ ọ̀hún nísìnyí àwọn kan gbé gidi náà pé kò sọ́nà àwọn ọ̀tá pé ń bolẹ̀ yín lọ ẹ́kọ́tà wọ́n ṣe bẹ́ẹ̀ bá nàbí sallallahu alayhi wa sallam òun ni wọ́n ń pè ní amul Hudaybiyah ànábì àtàwọn sọ̀hábé gbéra láti Madina wọn làwọn lọ umra ngba wọn dé ibi tá à ń pè ní al-Hudaybiyah làwọn ọ̀tá àwọn kèfèrí ń gbòòrò Mẹ́kà wọn ni rọ́ọ̀ à ẹ wà wọlé wa bá wa báyìí wọn ní ẹ ti ẹ finish wa yẹn nù ẹ padà ní o inú ẹ rí tààrí làkọ lẹnu dá nǹkan lè kọjú yẹn o kọ́dà bí yẹn ti gbé kínní lè ti dára àti gbogbo ntọ́ tún wá jọ bẹ́ẹ̀ ntí ọ máa benchmark tó fi mà òun ni mo ti wí repeated lẹ́hùn ẹni tó ju kínní lọ tó ju kínní lọ ọjà gbára tiẹ̀ lọ ìwọ kò plan rẹ̀ ojú kínní ọjà agbára rẹ lọ gbogbo ń tọ́ba rí bẹ́ẹ̀ níta lágbára ọlọ́run ò gbé kọ́ wa lọ́rùn. ǹjẹ́ bọ́ba wa rí báyìí kí lẹ́yìn ó ṣe olùwà nífa in fẹ́rùtún fàmásàì sọ̀rọ̀ mi nà láì. gbogbo ẹni ọba ti bẹ̀rẹ̀ hajj tí ọ̀wá lè parí ẹ̀ mọ́ dandan ni o yọ pa ẹran hadiyu kí la ń pè ní hadiyu òun lẹ́ran tí a pa. bí ẹran léyà lòun náà rí àmọ́ kìí sàníyàn léyà eléyà pé tọ́ ńgbà tá a lè lọ ájì yìí mọ́ o tá a padà sílé o tá a bọ̀ra alẹ̀ yìí o ọ wà fi ẹran ṣe sàárà fáwọn aláìní. irú ẹran yìí ti wá pa èyí tó dáa jù bàbá ẹgbẹ́ yẹn ti dé mọ́kà ó ti wà mọ́kà. làárẹ̀ dé ó ti wà mẹ́kà nìdíwọ́ kan tó ju agbára rẹ̀ lọ kọ́dà rú eléyìí tá a wílẹ̀ kan nínú ẹ̀ka sọ ọ́ débẹ̀ bọ́ba ipá àwọn kan tó lè kó bá ọ ní tí wọ́n lè gbaṣẹ́ ọ̀nà jẹ rẹ̀ pé mẹ́kà wo lọ́lọ́ ẹni kọ́ máa bọ̀ nísìnyí tí ọba wá àkànní ní ìta àpọ́ńmẹ́ǹtì rẹ̀ tó o sì lágbára jù wọ́n lọ alábòsí ni wọ́n gbogbo nǹkan bá ju agbára lọ báwọn tó o sì lọ́nà míì irú èyí ń gbà téèyàn ti wà mọ́kà ni mọ́kàlá àti ẹran hadiyu àmì ìtò ìpè ní ìdìnà yìí àìlélọ́mọ́ yìí ojú ọ̀nà lọ́ bá yẹn kọ́ ọ̀la ìsí ibi ó ti bá yẹn náà ó lè pa ẹran bẹ̀ náà torí pé e, ìṣẹ̀lẹ̀ tí mo wí fún yín nì lójú ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam níbo la anábì ti ka hadiyu tiẹ̀ lọ́jọ́ náà fil Hudaybiyah níbi wọ́n ti ní wọ́n padà wọn náà la anábì ti ka ẹran hadiyu tiẹ̀. tòkìjọ jẹ́ pé ọ̀wọ́lé bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀bá láǹfààní àti mọ́ẹ̀ràn yìí dé òde maka tí ṣẹlẹ̀ fi bà bàbá yìí ṣe pé ní ntòlè wífẹ́ nìkan ni pé tọ́ nígbà yìí ti wà maka o mọ dárin ẹran kẹ́ bá ń pa o àṣà ah, èyí ń lọ dájú torí pé ìpìlẹ̀ ni pé ẹran àbọ̀hí kálukọ́ lọ́ọ́ pa ní ìlú tiẹ̀. àmẹ́rin tó bá jẹ́ran àdáyá àti kẹ́yìn ọ̀pá ní maka o bẹ́ẹ̀ bá ìpè dìkan àbí mìíràn ìwé ìta wí fama ṣàìsọ́rọ́ mẹ́nà dájú ọlọ́run lè tọ́ bá rọrùn ni o èyí tó bá rọrùn nítorí pé oríṣi ẹran mẹ́ta là á fi pa hádìyù a lè fi rànkúnmí pa a lè fi màálù pa a sì lè fi àgbò àti ìran ẹran kéékèèké bẹ́ẹ̀ àgbò ewúrẹ́ orúkọ àlebà àwọn yìí náà pa olùwọ́ wa ní àtúláṣì rẹ pọ́kàn nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí fàmásà ìfárọ́ mẹ́lẹ̀lẹ̀ ayé èyí ọba rọrùn bẹ́ẹ̀ òun ni kò mú àmọ́ dandan ni kò pa ẹran nítorí pé ọbẹ̀rẹ̀ ájì ọ̀wá lè lòfin ọlọ́run tó ní wá àti mú alhajjá wal umra ولا تحسبوا رؤوسكم حتى يبلغ الهدي محله أحسنت كاتيتو كاتو كوم بيورو فإن أخفرتم inú dẹkùn tọ́lọ̀ ń fún wa nù sẹ̀ríà tó fi ràn nẹ́bùà Muhammad sallallahu alaihi wa sallam ìgbà míì ń bẹ èèyàn náà ti lè máa kẹ́fìn pé ó ṣeé ṣe kóun rí diwọ́ kọjá lù lógìyì àtìyànjú èyí tí èèyàn ò rò tẹ́lẹ̀ tọ́kẹ̀ jálù yàn ní ògidì kíni dájọ́ rẹ̀ fàmásà ìtọ́rọ́ mẹ́nẹ̀ẹ́dì yọ pẹ̀rẹ̀ o yọ pẹ̀rẹ̀ kan ẹni tó ti wá rò ó pé ọmọ ṣeéṣe ìmọ̀ àárẹ̀ ìnkún rẹ̀ tẹ́lẹ̀ náà ọlọ́run ọ̀yá yìí máa lọ yìí máa bọ̀ ni tẹ̀mọ̀ pé yìí ọ pọ́síbù ó àbẹ́ni tó ṣe pé diwọ́ kan náà pé àwọn olórí bú yìí wọ́n mọ̀ lè gbé wọ́n lè yọ lọ́nà ibi tó wọn ọ̀ràn kan tó di pákà lékè àbí kó wọn máa bọ̀ wálé bàbá wáyé bẹ́ẹ̀ ńkọ́ kí lọ́nà àbáyọ kọ́dọ̀ rọrùn irú wọ́tọ́ bá ti rò bẹ́ẹ̀ kọ́dà ń tí ó yọ ẹran kú lọ́rùn rẹ̀ ń bẹ nínú sẹ̀ríà tó ní níbi àti pẹ̀rẹ̀ kọ́dà bọ́ọ̀ bá lè kọ̀ntínú hajj rẹ̀ òun ni wọ́n ń pè ní alẹ́ ìṣirò nígbà tó o bá ti ń gbé harami yìí hajj àbí umra ọ wà fi conditions ọ sọ fọlọ ń bẹ pẹ̀kọ́ bí o bá sì ń kankan tó jágbára mi lọ o èmi náà mo bẹ̀rẹ̀ hajj èmi náà mo fẹ́ parí ẹ o àmọ́ o dídì wọ́tọ́ jagbára mi lọ́ba dé bá mi ibi ọba ti dé bá mi tí ọba yọ̀ǹda pé mo déun náà ibẹ̀ náà ní í ti padà o kọ́dà bí yẹn bá ti wíru yíhun kò ní ẹ̀kọ́ ma lójú ayé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nù àwọn tọ́jẹ́ bíi ìbátan family anabuwa muhammad sallallahu alayhi wa sallam à ń pè ya náà ní Riba'a bintu Zubayr Riba'atu bintu Zubayr radiyallahu anha wọn nígbà tá ànábì fẹ́ lọ hajj ànábì ń wí fáwọn yẹn pé ẹ̀yin náà gbìyànjú ẹ bá wa lọ o ẹ̀yin náà gbìyànjú ẹ bá wa lọ o ọwọ́ awí fún ìyá ìyá ńlá wa yìí bèbá àná ẹ̀yin náà gbìyànjú ẹ lọ hajj pẹ̀lú wa wọn ní bèbá àwa ń sọ fún ànábì pé a la ajidu ní ilà wájà la ajidu ní ilà wájà tani owó mi náà àmàrà mi ò lé ń rò pé bí n bá bẹ̀rẹ̀ rẹ̀ ń lè parí ẹ̀ o pẹ̀lú ààrẹ pẹ̀lú kíni pẹ̀lú ààrẹ ẹ̀mọ̀ fífa ń òfin tún ẹ̀rárí nǹkan kan tó ṣe kíni obstacle tí ò jẹ́ continue àjìmọ́ náà nù anabi wa ń sọ fún yàrá yìí jọ náà pé hajji hajji wàṣítàrìkì hajji wàṣítàrìkì ẹ̀ má jẹ́ yìí wọ́n kọ́ di yín láti ṣe hajji. ẹ̀dà ní hajj àmẹ́wá ṣe mọ́jẹ̀mú pé tọ́ gbẹ̀mbá wá rí ntọ́jàgbára mi lọ bí àárẹ̀ sí ń rò yìí ìjọba ti dè mí mọ́lẹ̀ náà ní ti parí hajj mi o ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam bóòlù àmọ́ wá ṣe mọ́jẹ̀mú bó ti níbà tí ṣe harami àgbẹ̀ ìrọ́mù làbẹ́yìká ọkọ̀ yìí náà o ọmọ pé. فإن حبسني حابس فمحلي حيث حبستني فإن حبسني حابس فإن حبسني حابس فمحلي حيث حبستني wọlọ́n bí nǹkan kan bá kọjú mi tó dè mí mọ́lẹ̀ tí ń lè kọjá tí ń lè kọ́ntínú wájú yìí ibi tí ń ti bọ́ra alẹ̀ náà níbi tí nǹkan ní bá ti bá mi o ìtumọ̀ hujji hujji washtariki hujji washtariki dàníyàn hajj àmọ́ yóò ní kíni yóò ní condition èyí náà jẹ́ kọ́ àmọ́ ta ni máa ṣe májẹ̀mú má ronú aburú síra rẹ̀ òun lẹni tí ó ti ní àwọn conditions kan underlying conditions tí ó fi lè rò pé a ah, ó ṣe é ṣe àmọ́ wọ́n tó rò pé àtàjẹmí ah, náà wí kalẹ̀ má wulẹ̀ ronú aburú síra rẹ o kódà o kódà ìwọ́tọ̀ láàárẹ̀ ti ń dààmú rẹ má wulẹ̀ sí májẹ̀mú ìwọ́tọ̀ ọ̀ràn kan pẹ́ nìkan dọ́ lọ́nà yóò dọ́ padà má wulẹ̀ sí májẹ̀mú dàníyàn pọ̀ fẹ́ ṣe hajj náà wá àti mọ̀lẹ́hajjá والعمرة لله فإن أخفرتم فما استيسر من الهدى إلينا لا جو aago mẹ́fà náà làdéhùn pé a máa parí tafsiru insha allah lọ́la ọlọ́run ọjà lè tètè bẹ̀rẹ̀ ju tòní yìí lọ ọ̀dà bíi pé a máa fààyè béèrè kalẹ̀ àbí ọkùnṣẹ́jú mẹ́rin àbí márùn-ún ẹni ọba ní béèrè náà. وصلى الله على نبينا محمد وآله وصحبه وإياكم نعم ìbéèrè inú àwẹ̀ kò sí dandan kọ́ jẹ́ nínú tá pé o àyè wà gbogbo ní tí ọba rúyàn lójú kọ́ làbẹ́ pọ́rọ́ àwẹ̀ ni bọ́jọ́rọ̀ nǹkan míì náà ni pé dandan gbé pọ́rọ́ ájì láta pé àtìbéèrè ájì ni òsì ní ti èyí tó bá ní náà béèrè èyí tó náà bá èyí tó bá sì àlọ́ lọ́mọ ju wa náà bóyá kẹ wá um, microphone mi kalẹ̀ lọ́la náà. ẹni tó lọ bá òkúta àjùmọ̀ hmm. tó ti òkúta àjùmọ̀ àti òkúta. ìbéèrè ńláńlá làáfà béèrè ọlọ́run sàn yín lẹ́sàn dáadáa gẹ́gẹ́ bá a ṣàlàyé pé gbèsè ní hajj o ẹni ọba ní lọ́rùn ẹni tí èsì hajj ọ̀ràn wọ́n wá nígbà tá a ní wọ́n yọ owó rẹ̀ wọ́n fẹ́ ni tí ó lọ bá a ṣe hajj tọ̀ irú ẹni tí lọ bá yẹn ṣe hajj yìí sóhun ti ṣe hajj tẹ́lẹ̀ àbí kò níbi hajj eléyìí náà ni yẹn sàn sàn o hajj kan ò lè sáàbù ọ̀ràn yẹn mélòó ọ̀ràn yẹn méjì ọ̀ràn yẹn kan náà ni hajj lóbìjọ́ jẹ́ pé òfin ni o òfin ni ìgbé bí yẹn ọba ṣe hajj fún yàn òun gan gbọ́dọ̀ kọ́kọ́ ti ṣe kíni ọgbọ́dọ̀ ti ṣe hajj ọ̀ràn yàn bọ́ sẹ́yìn arákùnrin kan lójú ayé anábùa muhammad sallallahu alaihi wa sallam wọ́n ń pè ní ṣuburuma radiyallahu anhu anabi gbọ́ tí o gbẹ yẹn ń pè labbaika labbaika ṣuburuma ah, mm. ni wọ́n ń ṣe hajj fún ni anabi gbọ́tẹ́ nìkan wá ń pé èyí tí gbogbo yẹn ń pé labbaika hajjan labbaika umra òun wá ń pé labbaika an ṣuburuma labbaika an ṣuputọ ọlọ́run ájì tẹ́mi sí ṣuburuma lónìí o toro gbẹ̀ntì máa ń ṣe ájì fún yẹn ọ wí bẹ́ẹ̀ o pé ájì ya alámọ̀yìn ni o ájì bàbá alámọ̀yìn àwọn ni wọ́n lówó ájì yìí o àmọ́ wọn náà gbà ládàá pọ̀ lọ ájì. No, àmọ́ ǹjọ́ lè rọ́pò ájí ọ̀ràn yẹn fún wọ ìbéèrè nu ọ̀rọ́pò rẹ̀ o lóbìjọ́ jẹ́ pé wọn náà ti kọ́kọ́ ṣe ànábì wa ń wí fún arákùnrin pé ká ní sí burúmọ̀ tí wọ́n ṣé wọn náà ló tún darí ẹ pé àwọn lòun kọ́ o fámìlì òun kan lòun bá a ànábì ní lọ́ọ́ ṣe ájí tara ẹ̀ ná bọ́ bá yẹn ju tara ẹ̀ tó mọ̀ ṣùjà á ń ṣe burúmọ̀ torí náà lọ́jọ́ ojófin pé àìṣe ájí lẹ́yìn náà bá ti yìí ṣe hajj fún rẹ̀ kọ́kọ́ yanjú tọrọ ara ẹ̀ ná o tó máa bá yàn ṣe hajj wallahu alam. mala mansour náà. náà yóò sọpọ̀ náà. náà. náà. ìbéèrè ńláńlá ni ó gba àwọn ìbéèrè a ti yanjú kíkẹ́ ẹni tí ọ̀sán wo hajj hajj ò tí wàá dé jọ fúláìtì tiẹ̀ dé fọ́kọ rẹ̀ kọ́ pé òfin ọlọ́run ní hajj òfin ọlọ́run ní kóbìnrin mùsùlùmí náà ó ṣe kíni kò sòpó máa fi ah, nígbà tó wọn lọ ọ sọ fún sọ hajj di ìgbà míì ó ti rọrùn wọ́n lẹ́ni tó ti wá dé maka ńkọ́ òun ti dé a sì mọ ọ̀rọ̀ maka wípé ètò ni visa ni kọ̀ọ̀rọ̀rùn booking ni ìjọba yìí ni agbẹ̀yìn kó nàìjíríà o níjọ́ tó o sì ti kó nàìjíríà náà ti ṣe booking fún ọjọ́ báyìí lẹ́sẹ̀ kí ni ìjọba yìí ni ẹ padà. E ǹjẹ́ dandan wá ní kóbìnrin yìí ọ̀sà wá pé ẹ̀ sá wá tíkẹ́ẹ̀tì tòun fún un àbẹ́ sá wá fúláìtì tòun fóun tóun ìpadà sílé torúpọkọ ọ̀hún ṣégeni ọ̀sàláìtì kìí ṣe dandan olùwà ní fàtàkù lọ́ha mọ́sàkùn ẹgbẹ̀rún ọlọ́run bá gbára yín bá ti ṣe kíni bá gbára lópin ibi tá gbára yín bá dé wàlá yukallifu Allahu nafsan illa wusa irú arábìnrin yìí. ọmọ pòun ní òfin kóun kóra dó gẹ́gẹ́ la ẹnitọkọ rẹ̀ àmọ́ pẹ̀lú circumstance tó wà èyí ṣe dandan tí ọ wálé ó lè parí hajj rẹ̀ bàbá wa dé wa dé yìí ìbéèrè tí ó wà bẹ̀rẹ̀ ni pé ṣé ó wà bẹ̀rẹ̀ ẹ̀dà lẹ́yìn ìgbà tó dé ni kọ́ra kò ní bẹ̀rẹ̀ ẹ̀dà obìnrin látijọ́ tọkọ rẹ̀ ti kú yọ yọ iye ọjọ́ òun náà kó nínú ọjọ́ lànà bàbá ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àbódéjídà lọ́gbọ́ pé wọ́n ní kíní kan ṣẹlẹ̀ ńlé o àkíní kan ti ń lé kíní application yìí